السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد lẹ́nu inṣàlá a tún tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ tí a ń bá lọ nípa adabul mashi ilal masjid ẹ̀kọ́ bí a ṣe máa ń lọ sí masalasi ibi tí a ti bẹ̀rẹ̀ lénìí ọ̀nà níbi tí a parí sí lánàá rí pa ṣàlàyé fúnra wa wípé nínú tí ó dáa jùlọ ọ̀nà ni ká má máa kánjú lọ sí mọ́ṣáláṣí lábẹ́ pé ká má kánjú ọ̀nà ni pé tá a bá ń lọ sí mọ́ṣáláṣí ká fi ara balẹ̀ ká máa rìn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ a kì í sáré wọ̀rùn eléyìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí àdìsí Abi Hurayrata radiyallahu anhu níbi tá ànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún wa pé idha sami'tumul iqama famshu ila as-salat wa alaykum bis-sakinati wal anábìrin tẹ́ bá ti gbọ́ ìkọ́mà tí wọ́n ṣe ní mọ́ṣáláṣí ẹ máa rìn jẹ́ẹ́jẹ́ láti lọ kírun wa alaykum bis-sakinati wal-waqar anábìrin ẹ fi ara balẹ̀ bákan náà kẹ́ fọkàn balẹ̀ wala tusri'u ẹ gbọ́dọ̀ sáré mímọ sáré wọ̀run nínú ìwà tí kò bá ẹ̀kọ́ ọ̀run mu òun ni anábìwá Muhammad sallallahu alayhi wa sallam wọn ni fama adraktum fasallu wa ma fatakum èyíkéyìí tẹ́ bá bá nínú ọ̀ràn ànábì ní kẹ̀kẹ́ ẹ̀ǹtí ọba bọ́ fún yín ẹ pé padà lẹ́yìn ìgbà tí ẹ bá kẹrùn tán àkọọ́lẹ̀ yìí a rí nínú àdìsí imam àti imam muslim nínú ẹ̀kọ́ bákan náà ó náà ní pé tá a bá ń lọ sí mọ́ṣáláṣí ó ní àwọn àdúrà tí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam èyí tó kọ́ wa pé ká máa ṣe ká bá ti jáde nílé wa ẹ̀rọ àti sọ fún wa kó dúró gbèsè ayé mùsùlùmí ìjọsìn ni ó yẹ kó jásí fún wa àkọlé wa pa níbo Muhammad sallallahu alayhi wa sallam ẹ máa ń sọ àwọn gbólóhùn wọ̀nyí tó bá fẹ́ jáde nínú ilé lọ sí mọ́ṣáláṣí ànábì wọn wí àwọn gbólóhùn yìí lójú ọ̀nà rẹ̀ lọ sí mọ́ṣáláṣí pé Allahumma ja'al fi qalbi nura waj'al fi sam'i nura waj'al fi basari nura dé parí àwọn gbólóhùn náà sọ ká gbìyànjú ká wá ìmọ̀ nípa gbólóhùn yìí bákan náà pé tá a bá wọnú mọ́ṣáláṣí ká ṣe àdúrà yìí nínú àdúrà tí ó wá tó fẹsẹ̀ rìn lọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọ̀nà ẹni ká ṣe bismillah ká wá sọ pé allahumma salli ala Muhammad allahumma iftah li abwaba rahmatik awi gbólóhùn yìí lẹ́nu tó bí ọ̀sọ̀ ẹsẹ̀ wa ọ̀tún tó gbé wọ inú mọ́ṣáláṣí bákan náà tá wọnú mọ́ṣáláṣí àní tí ìjókòó bóyá àrètí irun ni a bá fẹ́ ṣe nǹkan kan àbí kejì ni lókùrú ìgbà tá a bá ní àlùwàlà èyí tó dáa jùlọ ká tó jókòó òun náà ní ká ṣe náfìlà rákà méjì eléyìí nítorí àdìsí Abi Hurairah radiyallahu anhu ètò wa nùsọ ìmọ̀ Bukhari kwanabu wa Muhammad sallallahu alayhi wa sallam ni pé anábì ní gbogbo ìgbàkúgbà tẹ́ni kọ̀ọ̀kan ìbá wọn mọ́ṣáláṣí kó má ti fìdílé lẹ̀ tí ó fi kí náfìlà rákà méjì eléyìí ni àwọn nǹkan tí a fẹ́ mẹ́nu bà níwọ̀nba bí àsìkò ṣe lè gbà wá mọ̀ nípa àwọn ẹ̀kọ́ ètò oníbáṣe pẹ̀lú lílọ sí mọ́ṣáláṣí tó bá jẹ́ pé obìnrin ní bá tún ní ẹni tó fẹ́ lọ sí mọ́ṣáláṣí ẹ̀kọ́ náà á tún ṣe àfikún rẹ̀ wípé ọ̀ranyàn ni kóbìnrin tó fẹ́ lọ mọ́ṣáláṣí kó gba ìyọ̀ǹda lọ́wọ́ ọkọ ẹ̀ bó ti yẹ pé ètò dáa fóbìnrin òun náà ni kákìrún nínú ilé wọn anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní wa buyutuhunna khayrun lahunna káwọn obìnrin kí wọ́n kírun nínú ilé eléyìí lọ rí jù fún wọn ju káwọn mọ́ṣáláṣí lọ tàbá wá rí obìnrin tó fẹ́ lọ sí mọ́ṣáláṣí pẹ̀lú ìdí kan àbí kejì yàtọ̀ fún gbogbo àwọn ẹ̀kọ́ tí a ti kà yìí tó bá jóbìnrin ló fẹ́ lọ mọ́ṣáláṣí ó tún bùkátà àlékún ẹ̀kọ́ ìkan nínú ẹ̀ ó náà ni kó gbà yọ̀ǹda lọ́wọ́ ọkọ rẹ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anabi ni sastaadanat almaratu ahadakum ila almasjid fala yamna'aha rawal bukhari yóò muslim anábì ní ẹ̀yin ọkùnrin gbogbo ìgbàkúgbà táwọn ìyàwó yín tá a bá ń béèrè ìyọ̀ǹda láti lọ kírun ní mọ́ṣáláṣí anábì ní ẹ má kọ̀ fún wọn sallallahu alayhi wa sallam bákan náà ọ̀ràn yẹn ní fóbìnrin tó fẹ́ lọ sí mọ́ṣáláṣí kó lọ lẹ́ni tí ó bo gbogbo ara rẹ̀ láì yọ̀bì kankan lẹ̀ àyè méjì péré lobìnrin lè fi kalẹ̀ lórí ìrun òun náà ni àlùwájì ojú rẹ̀ wẹ̀lkafán àti ọwọ́ rẹ̀ méjèèjì débi ọrùn ọwọ́ gbogbo obìnrin tó bá fẹ́ lọ sí mọ́ṣáláṣí lọ kírun nínú májẹ̀mú òun náà ni kò bojú bu ara rẹ̀ pátá torí àlànà bí wa Muhammad sallallahu alayhi wa sallam anabi sọ fún àdìsí Abi Hurairah radiyallahu anhu anabi ni ọkùnrin ẹ má kọ fún àwọn obìnrin láti lọ kírun ní mọ́ṣáláṣí ọlọ́run ọba anabi tó bá fẹ́ jáde wali yakhrujna tafilat tó bá bákan náà wọ́n wọ aṣọ tó jẹ́ aṣọ gbàgẹ̀rẹ̀ tí ó bò wọn látòkè délẹ̀ obìnrin wọ mọ́ṣáláṣí àìwọ skẹ́ẹ̀tì tí ó kanlẹ̀ àìwọ lọ mọ́ṣáláṣí bákan náà àìfi kírun torí pé obìnrin tó bá tiẹ̀ kírun gan ni láì gbogbo gbọ́ ara rẹ̀ pátá lẹ́yìn ojú àtọwọ́ méjèèjì tá a sọ débi ọrùn ọwọ́ ẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ irú tó kí ò ní àlàáfíà nítorí pé nínú wọn jẹ́ mọ́ ọ̀run náà ní ká bo ìhòòhò wa bákan náà a fẹ́ wá gbójú a fẹ́ bójú wo kí ni àwọn àwọn oore tó lè sọnù fẹ́ni tí kì í bá lọ kírun lásìkò ní mọ́ṣáláṣí nítorí pé kò sí nǹkan kan tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala pa wá láṣẹ tó jẹ́ iṣẹ́ olóore tí ò ní ẹ̀san olówó iyebíye nínú ẹni tí ò bá wá lọ kírun lásìkò ní mọ́ṣáláṣí tàbí kí tí kì í bá kí jàmáà ní pàtàkì jùlọ jàmáà tàkọ́kọ́ tó jẹ́ ti jàmáà ti máàmù mọ́ṣáláṣí kí làwọn oore tó lè bọ́ fúnrú ẹni bẹ́ẹ̀ nínú àwọn oore tó lè bọ́ fúnrú ẹni bẹ́ẹ̀ òun náà ni pé ẹni yóò pàdánù ọ̀pọ̀lọpọ̀ láàdá ní ọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí tí imam bukhari àti muslim gbà wá nínú àdìsí abi hurairah anabi ni walaw ya'lamuna ma fi at-tahjir lastabaqu ilayhi anabi ní táwọn yàrá mọ láti ń bẹ níbi káàtìtì dé mọ́ṣáláṣí ni lastabaqu ilayhi wọn ò bá máa ṣe é competition láti lọ sí mọ́ṣáláṣí ni ó túmọ̀ sí pé kéèyàn ti tètè mọ́ṣáláṣí nínú nǹkan tí ó jẹ́ iṣẹ́ olóore ni torí ẹni anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ló fi ṣàlàyé fún wọn náà àdéhìsí àbíọ̀rẹ́rọ̀ wípé nínú àwọn èèyàn méje tí wọ́n wà ní abẹ́ bòjì aláràṣẹ ọlọ́wọ́n ba níjọ́ tí ò ní sí bòjì kankan mọ́ níjọ́ bí lẹ́ẹ̀ kìyàmà àfitàláràṣẹ tọ́lọ́hún ìkan nínú àwọn èèyàn méjèèjì anábìnrin náà ni wa rajulun qalbuhu mu'allaqun bil masajid òun náà lẹni tó jẹ́ pé ẹ̀mí rẹ̀ wọ́n sọkọ sí mọ́ṣáláṣí àwọn onímọ̀ àwọn nítumọ̀ eléyìí òun náà ni ẹni tó jẹ́ pé ó máa ń tara ṣàṣà ó ti máa ń wà mọ́ṣáláṣí kó tó di pé àsìkò òun tó bẹ́ẹ̀ náà ni ẹni tí kò bá tètè máa gbáradì láti lọ sí mọ́ṣáláṣí yóò takò àdìsí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam èyí tá a sọ lẹ́ẹ̀kan nínú àdìsí Abi Hurairah radiyallahu anhu tánàbí sọ pé idha sami'tumul iqama famshu tẹ́ bá gbé iqama ẹni tó jẹ́ pé òun rákà àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ti bọ́ níbi sọ̀látùl magrib kò ní fẹ́ kẹ́lẹ́kẹta ó bọ́ àṣẹ anábìwá muhammad sallallahu alayhi wa sallam tó ní ká farabalẹ̀ ká máa rìn ká máa ní ìdààmú ọkàn tá a fi wọnú oorun irú ẹni báyìí ó takò àṣẹ yẹn ọlọ́run dẹ̀ sọ fún ọ́nà al-Qur'anul ọlọ́ba ní falyahdhari alladhina yukhalifuna an amri an tusibahum fitna ọlọ́ba ní gbogbo àwọn bá ń yà àṣẹ anábìwá muhammad wọn kò sínú fitna kọ́lọ́n kọ́mọ́ṣẹ́wálẹ́ni tí yóò kọ sí fìtínà so mímí máa tètè mímá lọ́ra lọ sí mọ́ṣáláṣí yóò jẹ́ kí èèyàn pàdánù ẹ̀san olówó iyebíye tó ń bẹ níbi fífarabalẹ̀ bákan náà òun náà ni pé pípẹ́ lọ sí mọ́ṣáláṣí tàbí pípẹ́ láti lọ join àwọn jàmá mùsùlùmí lórí irun yóò jẹ́ kí èèyàn pàdánù gbígbé ẹsẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan tánàbí wa Muhammad wa sallam tó sọ pé bi kulli khutwatin ila salati sadaqa anábì gbogbo ẹsẹ̀ ń gbé lọ sórí ìrun kò ní wọ́n fi máa kọ sọ́dá kọ́lẹ̀ fún wa ni wọ́n fi máa kọ ẹ̀san olóore ni wọ́n fi máa kọ́lẹ̀ ẹ̀rẹ́pẹ̀ tó bá ń rọ̀ọ̀ṣì lọ òun máa gbé ẹsẹ̀ ní méjì méjì mẹ́ta mẹ́ta kò ní láǹfààní èrò ẹ̀san tí a sọ yìí. bákan náà ni pé tí kò bá tètè máa dé mọ́ṣáláṣí yóò pàdánù àforíjì táwọn màláìka máa ń tọrọ fún gbogbo ẹni tó bá yìí tó wá mọ́ṣáláṣí. ó ń ṣàlàyé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú àdéhìsì ètò fẹsẹ̀ nílẹ̀ anábì ni wọ́n ìdá dakhala al-masjid téèyàn bá wọ mọ́ṣáláṣí tó ń retí àsìkò tí wọ́n tó kana fi salati ma kanati salatu tahbisu nínú àkọọ́lẹ̀ tọ̀dọ̀ ọlọ́run wọ́n máa kọ́ pé o ti ń kírun náà ni wọ́n máa kọ́ ládàrún lẹ̀ fún lókùrú ìgbà tó bá jẹ́ pé ó bá ń retí àsìkò ọ̀run anábì ni wa tusalli alayhi al-malaika ma dama fi majlisi alladhi yusalli fi àmàlẹ́kọ̀ wa máa ṣe àdúrà fún wọn máa tọrọ àforíjì fún lókùrú ìgbà tó bá wà ní ààyè tí ó ti kírun kí làwọn màláíkà máa sọ Allahumma ighfir lahu Allahumma irhamhu Ọlọ́run bá ní foríjì Ọlọ́run bá ní kẹ́ ẹni tí ò tètè dé mọ́ṣáláṣí kó jókòó kó máa retí àsìkò òun pàdánù irú àǹfààní bẹ́ẹ̀ náà inú ìtẹ́ni yóò pàdánù ó náà ní pé yóò pàdánù ọlá tí ń bẹ níbi ká máa yan àwọn náfìlà kọ̀ọ̀kan kó tó dípa kírun ọ̀ràn yẹn nínú àdísì tí Ummi Habiba anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní man salla isnatay ashrata rak'a fi yawmin wa layla buniya lahu bi inna baytun fil janna ẹni tó bá kíra ká méjìlá tí ó yàtọ̀ fún ìrun ọ̀ranyàn lójúmọ́ ọlọ́run fi àwọn náfìlà yìí yóò sọ ládàá wọn ni pé ọlọ́run kọ́lé fún un ní àlìjẹ́nà ẹgbẹ́ni tí ò tẹ̀lé mọ́ṣáláṣí nínú rákà méjèèjìlá tó jẹ́ pé tó bá ké lójúmọ́ yìí yóò gbà ládàá pé ọlọ́run bọ́ kọ́lé kan lẹ̀ fún àlùjánnà nígbà tálà yìí ń wá nínú àwọn àríwáyà míì lọ́dọ̀ mọ́mú Tirmidhi mẹ́rin kátọ́kì sọ́látò zọr àti méjì náà kó tó di pé akísọ́lá ti ṣubọ̀ ẹ̀rọ̀pẹ̀ ni tó bá jẹ́ pé wọ́n ti máa ń ṣe ìkọ́ ọmọ àbí wọ́n ti máa ń kírun lọ kó tó di mọ́ṣáláṣí yóò pàdánù ọ̀la ńlá ńlá yìí òun náà ni àǹfààní káyìn àwọn náà fìlà tí ó sì sábàbí kí ajẹ́ni tí yóò ní ilé nínú àlìjẹ́nà kọ́lọ́n kọ́ mọ́ṣá sẹ́ni kọ́kọ́ ọlọ́mọ àlìjẹ́nà bákan náà nínú tí yóò bọ̀ fẹ́ ni òun náà ni fàwátú wákìtì ìjábẹ̀ ti dùn á kálukú wa náà là ń bẹ lọ́n kọ́lọ́n gba àdúrà wa nínú àsìkò tọ́lọ́n bá máa ń gba àdúrà òun náà ni àsìkò ìgbà tí wọ́n bá ṣe ìkọ́ tí wọ́n bá pẹ̀rùn kan tó ṣe kọ́ mà anábọ̀ Muhammad sallallahu alayhi anábì ní àdúrà téèyàn bá ṣe láàrin ìgbà tí wọ́n pe ìrun ní masalasi, àti ìgbà tí wọ́n bá ṣe ẹ̀kọ́ ọmọ ọlọ́run bá kẹ́kọ̀ọ́ àdúrà yẹn ẹgbẹ́ tí ó láǹfààní irú àdúrà yìí òun náà lẹ́nu tó bá ti tara ṣàṣà tó ti dé mọ́ṣáláṣí bákan náà nínú ètí a lè mẹ́nuba ká tó ṣẹtọ́ mi òun náà ní fawatu ta'min ma'a al ẹni tí ó tètè máa dé mọ́ṣáláṣí kó bẹ̀rẹ̀ ẹ̀rùn pẹ̀lú máa ó ṣeé ṣe kí ṣíṣe àmì lẹ́yìn ìmáàmù kó bọ́ fún un nínú àdéhùn anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ní man wafaqa ta'minuhu ta'min al-malaika ẹni tí àmì rẹ̀ tó bá ṣe papọ̀ tó bá ṣe déédéé àmì àwọn màláìka gufira lahu ma taqaddama min dhanbi gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ síwájú wọn ṣàforíjì yẹn fún ẹgbẹ́ tí ò dé mọ́ṣáláṣí débi pé yóò lè ṣe àmì lẹ́yìn imam yóò pàdánù àforíjì ẹ̀ṣẹ̀ tọ́lọ́ba máa ń ṣe fẹ́ni tó bá ṣẹ̀ dé mọ́sálásí fẹ́ni tó bá ti ṣe àmì lẹ́yìn imam níparí ẹ jẹ́ ká wo díẹ̀ nínú sísí àwọn ẹni rẹ̀ èyí tí wọ́n ti lọ ẹ jẹ́ ká múnà ọ̀sán àbánibọ̀ muhammad sallallahu alayhi wa sallam adiyu bin hatim radiyallahu anhu ó ní ma dakhala waqtu salatin qat hatta ashtaqu ilayha ó ní òun àsìkò òun kan ò torí tẹ́mi òun fi wà ń bẹ̀ wọ́n mọ̀ kí n ma ti salatu mundu aslamti ó láti gbà tó ń ti jẹ́ mùsùlùmí wọn ò ṣe ìkọ́mọ̀ àrùn rí ìlà wà áná aláwòdó àfikún ti wà nínú àlùwàlà eléyìí ó ń ṣàfihàn báwọn sọ̀hábà wọn ṣe ní àkọlé kan àrùn tó ìkànnà wọn tàbíàìn ó ní máa adìnà mu'adhin mundu thalathina sana ó ní wọn ò pẹ̀rún rí láti bíi thirty years sẹ́yìn ìlà wà áná fil masjid àfikún ti nínú mọ́ṣáláṣí wọ́n máa fàtàtì ní takbiratul ula mundu khamsina sana olóòsì lé ní bíi fifty years tóun ò kí second jama tóun ò kí tóun ò tó ní sáfù ẹlẹ́ẹ̀kejì rí eléyìí ẹ̀rìpẹ̀n tó ń ṣàlàyé fún wa òun náà ni pé báwọn ẹni rẹ̀ àná bá a ṣe tètè máa ń gbìyànjú láti dé mọ́ṣáláṣí ó ní fódìdí fifty years kábàárà alákọ̀ọ́kọ́ kò bọ́ lẹ́yìn imam irú àwọn tó yẹ kájọ nìyí torí ẹ̀ ìwà Muhammad sallallahu alayhi wa sallam lọ sí pé nínú àwọn tí ó là òun náà làwọn tó bá yẹ pé wọ́n ń ṣẹ̀sìn má ana alẹ́ ìlẹ́yàwó wọ́n asáàbì àwọn tó ń ṣe Islam gẹ́gẹ́ bó ń ti ṣe àti báwọn asáàbì ṣe ṣe ọlọ́mọṣà àwọn náà wọ́n ṣàṣe wá lẹ́ni rẹ̀ wọ́n ṣàṣe ìjọsìn rẹ̀ lọ́nà tí ó gbà yọnu wọ́n ṣàṣe náà fún wa asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.